الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إمي كده على توتي سالة كراتيان لو أدو كتيوان إني تان مكبا تو إني أشيو أشيك ما أدو أشيو نوي إشو إني تتين أشيك وانكا 2016 kàádọ́ òbí oṣù islamic calendar ọ̀sẹ̀ kejì ìnáwó mẹ́kọ́ àwọn ní ọdọ́ 1438 ohun ìyá sórí ìyá máa ń àmọ́ bídíà èkìdé àmọ́ ẹran àrẹ ọjọ́ kamuna adu raro madu chiki temero yo kamago akile biene tan ibiene tan ibiene tan ẹ̀hùn tó yẹ máa ṣùkọ́ ayọ̀ ní ibi ẹnẹ tán àmọ́ ibi ẹnẹ tán nílẹ̀ kí àbí ẹnẹ gbìtìgbìtì kì máa yọ̀kọ́ nẹ̀kí yá kẹrẹ̀ fọ́ yọ̀ fọ́ òun bàmẹ́yìn ilẹ̀ kọ́nà yìí dé sórí pàtẹ́ dá òun lẹ́yà ayá wọn sórí ẹ̀bọ̀bọ̀ nílẹ̀ ìgẹ̀ yẹ́nì amị zikiri zikiri zikiri azikerela yahụ daaha a olọolol ial ọ̀dẹ̀dẹ̀ wọn lẹ́pàá kó jẹ́ ní títọ́ nìkí wọn mọ̀ ọ̀dẹ̀ sáàtì ẹ̀hún pàdó ọ̀rọ̀ kagbọ́gbọ́ nìkí ẹnà dúkítọ́ nọ ọ̀yà mi sórí ẹ̀gbọ́n kakasa pàtó gbọ́gbọ́ lọ. àmì zikiri bídíà ṣùgbọ́n àníbìbá mi sàábẹ̀ máa mọ̀ ní kìkì abílẹ̀ wá tàbí ní àgbọ̀ sọ alùràrọ̀ ọjọ́ mẹ́wàá nítorí kákàlùkọ̀ ọ̀rọ̀ ọ̀yà chapter lẹ́lẹ́lẹ́lẹ́ òde torí. ẹlẹ́tọ̀lẹ́fàtì ó bí wọ́n bá yà ìgbà ìgbà yàrá ìgbàlá ìdé yìí máa ń wọ̀n ìdé máa jí wọ̀n ọmọ wọ̀rí ìjì wọ̀n kẹ́ẹ́dẹ́ ìfura nì àmọ́ wọ̀rí ìjì náà lé màmẹ́ nǹkan yóò dùn wọ́n bẹ̀rẹ̀ ذهب أعمار الناس كل هذا بس مجانا إلا أعمار على الفاتح لما أغلق أمر أيدوك اللي بدو أما اللي بانيا أولي كامر أيدوك يأتي صلاة الفاتح أولي كيكي أولي كيكي صلاة الفاتح أليكم؟ tó dẹ̀hùn sálábíwá bí ẹgbẹ́ máa mẹ́mọ́ abẹ́lẹ̀ ń jẹun abẹ́lẹ̀ àmì owó tẹ́ èyí jẹ̀wọ́ ẹ̀rọ máa ní èyí rẹ̀ máa yìí tí báwọn lẹ́ volume two page five ní ẹlẹ́ ọ̀rọ̀ lẹ́ bóbi nẹni máa máa fún gbèsè ẹlẹ́wùdọ̀ ẹnẹ náà mẹ́ra mọ́ tó dẹ̀hùn mgbe ayọ ẹmẹ ẹdọmọ àmì bí ẹjẹ ti èyí mọ̀ ẹ̀pọ̀ ọmọ mi máa rí ní ẹ̀ẹ́dẹ̀ àjàgbá ẹ̀ẹ́dẹ̀ ìbúnú kẹsìrì ولا دلوقتي يهتموش لسي إفادة الأهمدية ما قال في اللي فيديو يجب ويوز بابا سي بكر يدو كده يجب وكان طلبه مدة فأجابه الله فأتى بها الملك فكا ملكنا نعم. أبوكا أقوانا مني ما يسوي أبو أدي فراني سوي باكا مالي فراني هو أنهتي فراني بيأكوه alini gẹ̀ẹ́dẹ́ ìfàtí àlúwẹ̀ yóò dùdú gbogbo kẹwàá ìkùránì ẹ̀ẹ́dẹ̀ lam ya alfa'ati lam ele ame gbogbo kẹdẹ ìkùránì ẹ̀ẹ́dẹ̀ ma gbogbo kama mùsùlá alfa'ati iná fọ́tà hàná fọ́tà kàmẹ́ kàmọ́lẹ̀ wọn bí kọ́mọ́lẹ̀ fàtí ilẹ̀ ìgbò kàwà amẹ́dùkú ẹ̀ẹ́dẹ̀ ogulika màtẹ́nulẹ̀ ìkùránì má lùgbò fúgulẹ̀ kàtẹ́ màlẹ́kí wọ́gọ́lẹ̀ kọ́tìl àbọ̀wọ́ وقال وقالت حيث لك وقال قتل مامي قال قتل مامي تاهم دلوقتي وماموت لما قلت وقلت فاتي لما وقلت والقاسم ما هي محمد رسول ما كان مامونا ولا خات خاتم أه؟ النبي ما خاتم كيسير لما سبق وسبق baba mayami le do sada kaya re agala ma duko mi duko mi duko mi duko mi duko mi duko mi ta adwate ede qur'an ne ji ma e ko ma me mali ni je e te ede hmm. so ka do mo ekeji ya mi zikiri ki le gbo so ya ta ni ni do ya de nkan ni ni na mi sabe o tin ni bi ma ka bi medina ba yo ite e ni tan ọ̀yá ẹ̀kẹ́jì onugo zikiri onugo ibadata ni zikiri onugo nugo ekigi àwọn ohun ti zikiri general adomo kalima zikiri sọlá tuntun na jiina ẹ̀kẹ́jì dọ́mọ̀ ìdí ìsọ̀lá tó bílíà iyan dẹ̀láìlù ọ̀hárá ti hun is accumulated of salafu yẹ̀yàn pé ẹ̀bí ẹni pé àbòjì pé ìwà yànyàn múmú kì í rìpó kì í ọ̀ ìlì hun kì í ọ̀ ewé hun tó tẹ́yẹ ọmọ ìyá ayé dẹ̀láìlù kakani ke ci dalilu kan ni talata ne ne ce na taka da aka kammala mutu saudiya ma correct ami salati wa wa ge o ma ni ma ami salati le kodu du yo pa po hatta ma salati le ni kabri ti ge ge o ma ti sunna ko yin o ba e be se se na ge ala ni se no da da le tom o me ge ki dalail ti sheikh jazuli amma le mi te kamishari o yun sẹ́rí ìlànà ìsàlá ti yá bù yé ìwá ìwá tó máa tó yé òun mà ó hàn pík pé òun tẹ́kọ̀ọ́ nìbí òun máa mọ̀ ònú hàn ní abájọ yìí ònú hàn ní ọyọ ọyọ aló àdùn àmúdẹ̀lá hajj alamahadá ni ẹnẹ tẹ òun mẹ́ma mamẹ́ àmẹ́gbẹ́lẹ́ mamata ahamu sakako hala òun ẹnẹ mọ́ òun mẹ́ma mamẹ́. أنا مدوى يا هو يا هو يا من لا هو إلا هو هات ماما من أنا سدوى يا اللهم أنت السلام ومنك السلام وإليك يعود السلام أنت السلام سياني لدمو أما منا يدراجي سينو ببدي أما فوج أنت السلام ومنك السلام وإليك يعود السلام في يبدي أرمو أما الصلاة يكا نبي ودو اللهم صل على محمد وعلى آل محمد gbogbo bí àwọn ìdẹ̀ra yẹ mà wọ́n yóò bó tòtó máyún ma ọjọ́ máyún èyò bó tòtó máyún bẹ́ẹ̀ màdá yóò bó tòtó máyún dẹ́ aláàmàfẹ́lẹ́ aláfẹ́yédè muhammadun وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد sẹ̀yìdì sẹ̀yìdì màkà yòbó tòtó mọ́ àmì sàádà níbi kákáp ẹnà bí ti tẹ̀sí ẹ̀ sàlátà níbi mi. ẹ alẹ́ kọ́rẹ́tì máa mẹ́lá ìlàhà ìlàlá òun ọ̀hún rọ̀túnlá àti ṣẹ́ka ká níbi ẹ̀sẹ̀ sẹ̀yìdì rẹ̀ jẹ́mu wẹ̀ إيه أنا بجزعين جزعين بكم بسم الله عز وجل الرحمن عز وجل الرحيم جل وعلا بسم الله وسلم يلا وعلا كاي ما بيو يجوك نيجي بسم الله نيجي والذين والذين آمنوا الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا بما نزل على محمد صلى الله عليه وآله وسلم أديه أيوة، ويوكنا لك أديه دقاني والذين آمنوا والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل وآمنوا بما نزل على محمد صلى الله عليه وآله وسلم وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم قرآن وبرئي أقوى بقرآن جيد أنا بيانا بيانا ويسيون كبودو مجمعة صلاة منهم amegbodó le tìlɔ la abeka me ma wù salati tí ŋa níbi ma mú bẹ́ẹ̀ mẹ́ kó mẹ́ ẹ̀dìkura nìyẹn ẹ̀dì ní fẹ́ kuma ti salati ŋa níbi ma mú bẹ́ẹ̀ mẹ́ kó láyìlá ìlàláhu ọ̀là kpẹ́wò ŋa mẹ́ ẹ̀tì ẹ̀nì ŋa mẹ́ alẹ́bọ̀ yà dí ní mẹ́ mẹ́ salati tí ŋa níbi mẹ́ ẹ̀dìkura nìyẹn ẹ̀lẹ́gbẹ̀gbani fẹ́ kuma salati tí ŋa níbi muhammadu. a adini jalipiliwa kanidinea kawa ilikadogele so alutawa ko ami zikire ka mi sun fi fọjufọji ma fọjufọji ya mi sun fi lẹ sọlá tẹlifati dọmọ sọlá tujọ ọrẹ tẹlikamari alẹ ọmọ asẹlẹ alẹ sẹdina muhammadu alifati ilẹ ilẹ kun mi bẹ dọmọ. وكلها بدعات ومودسات لأنها مخالفة لأذكار المشروعة تبين وستقام عليهم دوجين آه، من فكر هيك شريعة دواء في صيغتها إيه يونكم ما كل صيغة فيها آتها له وما فروا مني من كلمتان مترادفان ده سنني وأوقاتها فهم بقماسي دك eka nebi do e bobidi ati oyo yingi ya nebi itu kakana doki batin wa min zalika abalage taqsis laylata taqsis laylati nisfi min sha'ban bi qiyam o ne odu laylati odu onuyeji yang manale yi sha'ban inolu me gbelu ọ̀wọ́ lẹ́tẹ̀dágò dèríkà èdè tẹ̀fírì sáwí ẹni tẹ́ tẹ̀fírì sáwí gbogbo mágínà lè hàní àmìnà mágínà fi hàí fúrakọ̀ kúlù amurin hakim amura mi indina ẹni tó ń darí alẹ́ yìí tẹ̀fírì sáwí torí tẹ̀fírì dèríkà dánwò tẹ̀fírì àmì tó fi dánwò dari ka halu tiko nga nile da mama mi dari ka le dom un do la o kone ya ka ni ki ma to kudo explain o le ni ide to sire le o mi se gbele gbele na se bu ku ti sa bu kira ka mi mm. onu ka won eye na 100 raka e aga nga wu ko mbo video yo ne du ma te gbele ẹnẹ dó máa ṣe arọ̀wí máa rọ̀ yìí ẹ̀hùn kàmú ọ̀yàmọ́ orí ẹ̀yẹ ẹ̀dọ́ àmì akẹ́yàn àyíká mẹ́lá mẹ́nẹ̀ jẹ́ kàmẹ́ tẹ́tì jìnlẹ̀ jálẹ̀ káwọ amẹ́lẹ́ kpalọ àtàkà ké yédèdè jálẹ̀ àmọ́ àṣẹ olùdíjẹ́ wò máa rọ̀ yìí máa ṣe àtọ́jú ọkọ̀ mi kó má tọ̀ látọ̀ jẹ́lẹ̀ ẹ̀rẹ́dẹ̀jẹ́ àyàkàtà òjìmọ̀ àbájọ́ kò mẹ́rẹ̀ ẹ̀yìn ọ̀lẹ́ ìmá ìmọ̀ yóò rí bí bíbí mi lè nà ọgbẹ́ òun mọ́ tó dé àmàkà orí ìdí ìdọ́mọ mọ́tò tó hàn òun mọ́ àmàkà orí ìdí ìyọkọ̀ òun mọ́ mọ́ tẹ́lẹ̀ mọ́ ya mọ́ orí ìdí òun ìdí ẹ̀ yàtẹ̀ kí tó yóò ti jẹni bí dé ìgbà ní màkọrú màtán yà á nára rọ̀mà wákòókò kẹlò múdàbí múdàbí tókò ẹ̀rọmọ yìí ọ̀lẹ́tọ́mọ̀ ọ̀dágò dèríkà wọ́n yóò mú ní sinmi ṣàbẹ́ni bí síyàn bawo alayi nisu sha'ban ibugu kuma akwai alayi yawan saujoji fa innahum lam yusbit an annabi to da man widu inna takuba nabi sallallahu alaihi wasallam fi zalika shay'un khassa bihi e ka nabi bugu restrict un ka ko yo go che de me to go o jo go che me jale jo go ida mun wa min zalika abalage albana'u ala alquburi o bin ni dago jami kabari واتخاذها مساجد وهي كبر يمد دي مسلاتي amori gbogbo amuane ami abajo ekebere ma ma onye kọrọ ṣé o kéte ma ma ti kọ́dá bí kẹbẹ̀rẹ̀ wọn ṣé ibrahim méjì kọ́ ma ti bí kẹbẹ̀rẹ̀ wọn. tó alhamdulilayi mo yá ni ewa yín ọjọ́jọ́ ma gbé lẹ́nu tán mamda alisadu bimayati mamda no ya ni ko da na bo yinu bubu she wa ni ni ojo je ma de kabere ma sogelen nda mi ya pa je ani le ke tum na mo jojo utan iya to ko de do mo agbo ko bo ani anya chi kabere utan de ma chi ma ya chen malim gbé àtàní ẹlẹ́kan màmúdà yóò kìtì màá yàn kọ́ọ́lá èkọ́ọ́lá lọ nígbà àwọn gbójú wọn dé lọ́mọ rẹ̀. wọ́n ti àárọ̀ tí àkọ́yìn àti ìdíyàrá kẹbẹ̀rẹ̀ malek máa kó yíyan lè ajẹ́lẹ̀ tẹ̀bọ́rọ̀ kì í yíyan tí nà àlùbẹ́rẹ̀ kàbí ha gbóhùn. tó ní kẹbẹ̀rẹ̀ ó nà ní kẹbẹ̀rẹ̀ lẹ ẹ̀mdà yọmọ ẹ̀ ń adẹ̀tọ́ mọ kẹ́kẹ́ àdó virangi yangu acheze ziara kwa ukenya tarwangu sio munga ya bidungi bidungi ati bidungi na ngai tika berelalo kimdu buka berelanga bi ko jogi gena biu jiki ke je kon wa tawakkul bil mauta amo kwedu bebi tu bonzo ide ame ubidia wa ghairi zalika kwa mamu muno galaka min al aghrad al shirkiyah anenge ali to shirka wa ziyaratu nisa ilaha babu bulenya de juda mi kabari dodan ma'a e de judi kabari manyu ko anna rasulullah sallallahu alaihi wasallam yani la'ana zuwarat zuwarat al-qubur ojo amananga mati ziyara kadhalika zairot kyau domo amma ki ziyara ku zuwarot kyau mamin amma ki ziyara yau tabale tabale ziyara yi mulu talle tabale tabale o ne biya ne il one one in town zuwarot amma ki tabale ilo edu tebe tale kotikoti ومتخذين عليها المساجد فما بكبر ومثلتي والسرج فايد مونا دابو سو ojoojúmọ́ yìí sọ yìí la mọ̀ tá ló yẹ kí àwọn ni rà ní gbogbo ẹ̀rí sọ̀rọ̀ ní ọjà ní yemen misra gbogbo ẹ̀gbọ́ kàbí ní nípa ìtòlẹ́ ọmọ àmì bídí ẹ̀rí kí wọ́n nù páyò yọ sùkàtà ẹ̀ẹ́dìyẹ jẹ̀lẹ̀ lọ́wọ́ ìwọ́n yọ bídí ẹ̀ka kẹ̀ ẹ̀rí ó yé bó àlọ́ kí tòkòdó ẹ̀mọ̀jẹ̀dún náà wọ́n mu.